àfẹ́gbàsíkò campaign ní àwa ṣe ń bì PDP adẹ ní tradition àkọ̀dé bí lọ sọ yí pé afẹ́lọ́ bẹ̀rẹ̀ campaign náà máa kí bàbá wa àkọ́kọ́ bàbá ó fún wa ní ààyè pé ọ̀wọ̀ fún wa láyè ká lọ kàmpé ẹlẹ́ẹ̀kejì torí gbogbo ìgbà tí bàbá sì bì tó bá bá bàbá mi tó má ti gbàdúrà fún mi àdúrà yẹn máa ń ṣe gbogbo àdúrà tó gbà fún mi kò bá ṣe kó mọ̀ pé lẹ́yìn náà ó máa gbàdúrà fún mi lè mọ̀ pé ní agbára ọlọ́run àdúrà yẹn ládẹ́ ṣe ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé Ọ̀ṣun jìyà púpọ̀ àwa ni ó ti wá tó kì í ṣe pé ká máa ṣe promise and fail promise tí ọba yẹn sọ pé òun ṣe nǹkan pé kí òun ṣe ni and I have a track record when I was uh, senator of the Federal Republic of Nigeria gbogbo nǹkan tí mo ní màá ṣe gbogbo ẹ̀ lọ́ọ̀ ni mo ṣe láì sí ìjọba àtúntò ìṣọ̀gbé gbogbo ọ̀ṣun pátápátá anytime là ń fún ní nǹkan make sure because the suffering is too much everyday ní dọ́là ń lọ sókè everyday ní pound ń lọ sókè gbogbo títí ti bàjẹ́ ìṣe Iléṣà ṣe kí as the central district headquarter ìṣe bó ṣe yẹ kó rí nìyẹn òfin dá lójú pé ní agbára náà very soon tá a bá ti wọlé come July sixteen tí mo mọ̀ wípé pẹ̀lú tí mo rí àti mo mọ̀ tọ̀nà lọ tú jáde tó sọ pé ẹgbà wá o ìyá yìí pọ̀ o gbogbo ẹ̀ la nóòtù sílẹ̀ gbogbo títí ti bàjẹ́ ibùdó ìtòbó àfikún gbogbo ẹ̀ náà ti bàjẹ́ ní agbára náà gbogbo ẹ̀ láṣẹ tabala fẹ́ mú di other time in two thousand eighteen mo sọ̀rọ̀ nípa yunifásitì yẹn ìgbà tí mo sọ àwọn náà máa sọ pé wọ́n máa ṣe tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ yunifásitì it takes procedure láti ìgbà tó ti wà pẹ̀lú ẹ̀ ti bẹ̀rẹ̀ by now ẹ̀ kí yunifásitì wà bẹ̀rẹ̀ but fine we are watching because this is promising pé tá a bá ti we will do what they call procedure bàbá rẹ̀ ti proceed báyìí ó bẹ̀rẹ̀ náà nìyẹn bàbá á ní kékeré kẹ wá fún wa ní àyè láti lọ campaign àní èmi ọmọ yín kẹ wá ṣàdúrà fún mi ẹ ṣe ìgbà òkú dúpẹ́ ẹ jọ fún wa ẹ jọ fún wa káàbíyèsí. olúwa mi mo dúpẹ́. Ah, kábíyèsí. olúwa mi mo dúpẹ́. mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́. èyí tó lè ṣe tẹ́mi máa yin olúwa o. bàbá èyí tó lè ṣe tẹ́mi máa yin bàbá o. bàbá mi ló jẹ́ ọlọ́run àgbàlá kan. bàbá mi ló jẹ́ ọlọ́run àgbàlá kan òye èyí ò lè ṣe èmi báyìí olúwa o àìlúyà. ìmọ̀lẹ̀. Okay. Yes. Okay. Yes. Okay. Yes. Okay. Yes. Okay.